olùwà ọ̀gá wa Ànábì صلى الله عليه alaihi wa sallam kíkẹ́ náà máa bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àjàbí tẹ̀lé ìlànà rẹ̀ ìjọlọ́wọ́ bá lè tọ́lá àwọn òbí tó bí wa àánú ọlọ́run tó lọ́n fún wa pẹ̀lú wọn àwọn olùkọ́ wa tọ́lọ́n jẹ́jọ́ àríkọ́ wa tí wọ́n ní ẹ̀sán lórí ìjọba mọ́tì yíyá òun rà lẹ́yìn abẹ́lọ́wọ́ fún ẹnìkọ̀ọ̀kan wa lílọ bíbọ̀ wa jíjẹ múmu wa nínà lílo wa ọlọ́nà àkùnjọ járe kọ́nà òkúté kọmọ já tíra wọn tíra wọn ní àbẹ̀lọ́wọ́ bá lékè ọlá ọdún léyà abẹ́rẹ́ rẹ̀ náà apákàwà fún ẹni tí ẹ̀dọ́lẹ́yánu kàdáyé tí ó sì bá ní àlàáfíà tó sì bá wà láì wọn abẹ́rẹ́ rẹ̀ lọ́mú ti fàtí ní ọwọ́ lọ́wọ́ ìràmàtìyà àmọ̀ pé àkọ́kọ́ gẹ́gẹ́ bí ti wá òun ìtọ́júmọ́ Kálágbàgbà àwọn ìkọ̀ ọjọ́ ìlú àtàwọn ara wọn létí bẹ̀rẹ̀ láti orí ìwé ìmúà káwọ̀ ìgbésà nínú àpọ̀ lọ sí ìjọba bàbá ti ti jẹ́ mọ́sálásí lè lé tó ń ti sàn ní ìmá bàbá tó lọ láti náà bá ti dé ṣùgbọ́n ká ti wọ́n mú ní ẹ̀dá sáà láti láti ọ̀pọ̀ ẹ̀sìn náà ni gbogbo ìpàdé kékeré ládàá náà láti jẹ́ àpò àyà. Abalọ́dún inú Islam. Àyà Mùsùlùmí oṣù yìí wọ̀dẹ́gẹ̀. Àmà jẹ́ àmà lóòótọ́ ṣùgbọ́n àti máa fi ìrántí ọlọ́wọ̀n bá. Ìrántí ọlọ́wọ̀n bá náà sì nínú ọ̀gá ìjọ ìlú náà. Bákan náà nínú àwọn ìjọ tuntun ni mo máa dáwọ́ gàdé pé àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí àwọn àwẹ̀ mẹ́sàn-án kan bẹ tuntun yìí tó ní ìyàbá lè dá dáadáa rẹ̀ kọ́kọ́. Ṣé wà ní bí èyí ṣe ọjọ́ àràfá dé lálé ìjọba ìjẹta? Abẹ́lẹ́ òǹkọ́rọ̀ mi ti lọ́wọ́ àwọn ọjọ́ mẹ́rẹ̀wá àkọ́kọ́ nínú oṣù lè jíjà ọjọ́ kan tó lè pé ọlọ́lá púpọ̀ ó sì ní ọ̀gbọ́dọ̀ gbé sí àkókò náà lọ́wọ́ lọ́wọ́ lọ́sẹ̀ àti kéèyàn tó lè yí kéèyàn kó ọ̀rọ̀ eré ìdíje oṣù nínú àwọn ọjọ́ náà. kí ni wàá tẹ́lẹ̀ tẹ́ èyí ni twenty eight àlùfáà tí wàá tẹ́lẹ̀ tẹ́ ìṣòro àti ìṣòro kéèkì seventy eight. Two hundred and fifty and seventy eight. Nínú déètì tí ìlú wa lọ́dọ̀ ti di. Wọ́n máa dìbò pé àtẹ̀wá tó ní àwọn tí ìjọba ni wáyé. Wọ́n lè ti máa ṣe oṣù wá láti ìlú náà. Sọ ẹ̀fọ́ àwọn tí ìjọba wáyé táwọn ní olóko lè ṣe ìlú náà. Àmọ́ ìjọba ní olóko lè ṣe ìlú náà. Kọ́lá wọn jẹ́ twenty nine. Wọ́n lè ṣe káwọn wá òye. Dọ́là fún ẹni tí wọ́n ńlá ní ìlú fẹ́ pa ilé yá náà. Yá ẹni tí owó rẹ̀ jọ kalẹ̀. Àbẹ̀ni tí olẹ́ran tí ń sìn náà ni tó ti bojú lọ ilé pẹ̀lú gbọ́nà ilé yá ni wọ́n bá lọ. Káwọn gbàgbé nínú àwọn tó ń náà ilé ìlú máa. Ẹni tí ó bá fẹ́ràn nínú ìlú náà, òun ni wípé tí ó kù lè yí sábà ti dé àìsókò kankan nínú irun ara ọmọ àní kí ìsáná pẹ̀lú. Oríṣi eléyìí tí wọ́n yóò di aláǹfààní láti gbé ìṣẹ́nà wa ká bá àwọn ẹni tó bá yẹ ká ń fa lára wa. Kọ́mọ̀jẹ̀ tó gbé kó wá di Gánà. Ìran wa dàbí ẹ̀sọ́ lọ́wọ́ di. Ìkan náà wa dàbí èékánná ẹ̀kú orí ìdí eléyìí ètò abẹ́ tó bá dé ńlá ní èkó mo fẹ́ paléyà ìyá akọ ẹ̀yìn ìfúta àwọn kan wọ̀nyẹn ìrọ̀ sí èlò lọ́fà ní ìlúkìrún ní èékánná gba nǹkan yẹn ẹ̀yìn èyí ó fi dé ọ̀rọ̀ ìgbèríjà ló wọlé. Abẹ́lẹ́ òkú. Owó àwọn tábí ńlá ní ẹ̀kú parẹ́ lọ́la mọ́jẹ̀kẹ́ lọ sí sílẹ̀ ṣe àfihàn àmọ̀ ẹ̀. Wọ́n ń sàánú rẹ̀ sí wa lọ́nà láàyè ìlànà àtà àti ìlànà lọ́nà láàyè ṣe àfihàn àmọ̀ ẹ̀. Ọlọ́pàá ọ̀rọ̀ mẹ́rin kúrò ní ọ̀rọ̀ fún wa ní kúkúbà àmọ̀ ìbàlẹ̀ àmọ̀ àdìsí àti ọ̀rọ̀ àdìsí. Nípa arú àwọn ẹran olùdó lọ, ṣé ẹ̀

kọ́nà kó ṣe lọ́rùn bẹ́ẹ̀ fún wa. Súrà náà, áyà tó wà ńlẹ̀, áyà méjì ní ọgọ́rùn-ún. A sì ti dé ẹlẹ́ẹ̀karùn-ún tá a fẹ́ máa tẹ̀síwájú bí ẹlẹ́ẹ̀kẹrin lọ́gbọ̀n fún áyà rẹ̀ kàtó nínú àdókò lẹ́yìn. Áyà mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ayọ̀ alákọ̀ọ́kọ́ lẹ̀. Ọlọ́run bá àlejò ọlá. Ó ń sọ àwọn ìṣẹ́ kan fún wa. Èèyàn lè ti di olólùfẹ́ òun ọlọ́run. Èèyàn bá fẹ́ di olólùfẹ́ ọlọ́run. Ẹ̀yìn ọ̀nà wo lèèyàn gbà? Kí lèèyàn lè ṣe? kéèyàn afẹ́fẹ́ lọ́wọ́ fẹ́ràn kéèyàn máa jẹ́ olólùfẹ́ ọlọ́run sí ẹni tọ́lọ̀ fẹ́. kí làwọn àkàtẹ́ yẹn ṣe kí ni lọ́wọ́ ń ṣe ìbọ̀ wà lára rẹ̀ ọlọ́run máa fọkàn sí ọlá ẹgbẹ́ à ah, ẹni olólùfẹ́ yìí. ayọ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá àlejò ọlá ó fẹ́ sọ fún wa nínú ayà yìí kí ni responsibility alukur'an ó sì fẹ́ gbé ó fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún wa yìí pé alukur'an ta rí ẹ̀ o èsì tó rọ wọn àwọn òun kà máa ń mà bá nẹ́bì ló fà á tó fi ẹni náà bá ṣe lọ́rọ̀ fún ló lo twenty years nílé kéwòn. yóò padà kó mẹ́rẹ̀ rẹ̀ nínú kọ́kọ́kọ́kọ́ owó ma. èyí wọn wà jẹ́ ká lè máa dúpẹ́ fọ́nà wọ́tọ́nà bá ní kó ṣe òǹkẹ́. yóò wà jẹ́ kọ́ yìí pé ara ọba rẹ̀ náà ní dúpẹ́ ọmọ náà ayé àyíká náà a máa máa rẹ́spọ́nsíbítì àlùkò kí ni fẹ́ kí wá sí lára Ṣé lọ́lọ́ ń torí ẹ̀ sọ àlùkòránì bá nẹ́bí? Ṣé wò ní ká nẹ́bí àlùkòránì bí? Ṣé bó ṣe lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbá ìlérè? Ṣé bẹ́ẹ̀ náà lọ ẹbí kòránì lọ́dọ̀ wa? Ṣé bó ṣe lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ gọ̀rọ̀ mùsùlùmí lérè? Ṣé bẹ́ẹ̀ lọ ẹkú rí? Kódà láàárín àwọn tó ṣe pé yẹn ni wọ́n wá wọ́n tọ́nà lọ ó ẹgbẹ́ àwùjọ ni mo jẹ ẹgbẹ́ tọ̀ àwọn ọ̀dọ́ máa ń fọ kùránì kalẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹlẹ́kùn kò lẹ́sìn sọ̀ kalẹ̀ ṣé wọ́n jẹ́ ìjọba ọba àlejò alágbèéká láti túbọ̀ sí ìtàwọ́ ìdílé tó ń lẹ́sọ̀ ni ẹ sọ kùránì kalẹ̀ ni o kọ́lá lórí ẹni tí ò máa fi tó dorí kan náà yóò ní ẹ máa sọ kùránì lẹ́kàn kalẹ̀ nǹkan kan rẹ̀ lórí àjà. Báyìí tó ṣe gbà náà bì lọ́wọ́ àlẹ́ ìwọ̀ Ẹwà ìsàní sí àwọn ayé àlùkùránì yẹn tí bá ń sọ̀ kalẹ̀ wá bà Lásìkò ọ̀yẹ́ ṣùgbà tó yẹ mú tó tutù mú. Tí bá ń sọ̀ kalẹ̀, ó kó ti bọ̀ ànẹ́bì tó mú ọmọ sàn lára nígbà tó ń bá wà lórí ràǹkúnmí kí ràǹkúnmí ti lágbára tó lè rẹ̀ tó tóbi tó ọrùn ọ̀wọ̀ ràǹkúnmí ràǹkúnmí ó sì kọ́lẹ̀. Ayọ̀ tí ń sọ̀ka rẹ̀ náà ni kéde kí wọ́n di ẹ̀rù lé lórí kálẹ̀ mọ̀ tóbi kálẹ̀ mọ̀ bó ti tóbi tó. Ìwé ìrọ̀lọ́ ọ̀bà rẹ̀ sọ láti sọ láwọn àǹzẹ́lná áàzàlì kùrù án àlàjábàlẹ̀ làrọ̀ àìsàwò ọ̀sì lára ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn owó lẹ́yìn ẹ̀yà ìwé tó mú wa. ọlọ́run wa tẹ parí ẹ̀ sọ́mìrì ayẹ̀ tó parí ẹ̀ ọlọ́run wa tẹ ìwà káṣí gbogbo tó ti ń bọ́ ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ síra yìí. ilé ìtọ́ jẹ́ ìtàn ìyá wa Mariam àtànẹ́bí wa Isa túbọ̀ ma wa. Lórí táwọn èèyàn ti lọ sí nípa wa àti tí wọ́n pè wọ́n tí wọ́n jẹ́ bẹ́ẹ̀. Tó kálukú wa ti gbọ́ ṣáájú ọlọ́run wa mẹ́sì díẹ̀ múlẹ̀ wípé tí gbogbo tá a sọ yẹn tó yí ọ tó wàá lo ojú yẹn ní ẹ̀ ń bẹ ní ẹ̀mí rẹ padà ọ̀bọ̀ ọ̀bọ̀lọ̀ lẹ́nu. Wọ́n bá wá ń bọ̀ tọ́ ṣàyàkókò nẹ̀bí tọ́lọ́run tọ́ lágídí tọ́rọ̀ ọláhun ó múra kẹta yí pé ó fẹ́ tó lè kọ́ ọmọ ti mú rẹ ìfẹ́ inú rẹ náà ló sì. Ọlọ́run bàálẹ̀ tí ọlọ́run parí ayé àyè sí lọ́mọ yí pé wọ́n ọ̀lẹ́ni ọ̀hún àwọn kan bẹ nínú àwọn tó ti ṣáájú wọ́n nípa wọ́n lè tánná kódà àwọn tá à ń sọ yìí wọ́n lo ọdún gbọ́nra ọdún gbọ́nra wọn ni wọ́n lò láyé nígbà tá a bá ń táwọn yẹn lo ní four hundred years láyé àwọn yẹn lo nine hundred years láyé kò sí bẹ́ẹ̀ wọ́n sì lò ó pẹ̀lú àlàáfíà pẹ̀lú agbára. ọlọ́run yóò fáwọn kan bẹ àpáta táwọn ẹ̀jẹ̀ wá kẹ̀kẹ́kẹ́ àbá ẹ̀jẹ̀ wá kẹ̀kẹ́kẹ́ ẹ̀jẹ̀ ọwọ́ lásán làwọn ní bẹ. ọwọ́ lásán làwọn ẹ̀jẹ̀ ń jẹ́ àpáta àpáta ti le tó ibi ká lè lè lọ́sẹ̀ lágbára tó. kò ti bẹ́ẹ̀ wọ́n nípa ilé ìkànnà wọ́n lè jọba wọn lágbára ọlọ́run làpá wọn rẹ̀ ọlọ́run làpá wọn rẹ̀ ọlọ́run ti wá àdúgbò wa ìwọ náà ti sọ fún ẹni pé wọn náà jẹgẹrẹ ìwọ náà pàrẹ yọkùn ọkàn yọkùn yọwà fún ìjà àgbàgbà ìṣe báwo lè ti ẹ̀ka àtẹ̀tẹ̀ alákàtàlà ìtẹ̀ka náà sọmọrì eléyìí tí a ti ṣe yẹn a ti sọ náà yà mẹ́tẹ̀ẹ̀ta ní ìtàkùn ká ó sì ń sì di lóra ìmúlẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات ليجعل لهم الرحمن ودا وإنما يسرناه بالفعل فلتبشر به المتقين لنبشر به المتقين وتنذر به قوما لدا فكم أهلكنا قبلهم من قرن أن تحس من أحد أو تسمع لهم ركزا قال بعد ذلك قوم وعن قليلا الذين آمنوا ọlọ́run dájúdájú àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ tó yẹ kúrú àwọn ẹni tí gbàgbọ́ wọn ti ó léyé pẹ̀lú ara wọn nígbàgbọ́ pẹ̀lú àwọn ọba tó dá wọn òun lọ dá wọn wọn nígbàgbọ́ nípa pé ohun tí mọ̀ ń ṣẹlẹ̀ sí wọn nínú ayé tó kò sẹ́nì kan tó lágbára lórí kò tó ayé nínú ìgbésí ayé àwọn tó jẹ́ lọ́wọ́ balẹ̀. wọ́n gbà yí pé ìtọ́ bá wá yálà dáadáa ní nǹkan yòókù ní òṣèyàn lọ́wọ́ wọ́n ti gbà yí pé títí nǹkan àwọn àjọ ayé ọ̀hún pé àyíká tó bẹ ti jẹ́ àrìsíámà dáadáa nínú wa dáàbò jábọ̀ dábà káyé síbẹ̀. wọ́n nígbà gbọ́ sínú àwọn òjíṣẹ́ ilé ìtọ́nà ọba àlejò rárá káyé. wọ́n nígbà gbọ́ sínú àwọn mẹ̀láìkà ó sì nígbà gbọ́ sí síra ọ̀rẹ́ wọn. gbogbo àwọn nǹkan wọ̀nyí pé sínú ìgbàgbọ́ ìgbàgbọ́ tó jẹ́ ìgbàgbọ́ òdodo láì ṣe tẹ̀sán. ọlọ́ni lẹ́yìn bẹ́ẹ̀ wọn àti olórí ìgbàgbọ́ nìkan wàá nínú sọ ní iṣẹ́ ọwọ́ wọn tó ga wọn ní sẹ́ẹ̀ rí lọ. wọ́n máa ń hùwà dáadáa wọ́n sẹ́ẹ̀tì wọn dáadáa bó ti yẹ kí wọ́n ṣe wọ́n ní ìwà ìjọmọlúwàbí. ẹ nípa àwọn gbàǹkan papọ̀ kájàmbá yìí wọ́n ládéhùn kò sí rọ́ọ̀mù dídá ayé wọn òdodo lọ́sì ìlú ayé wàhálà ló ń sọ ní wọn ti wọn dá wọn ní wọ́n máa nírú àwọn èèyàn tó bá rí bẹ́ẹ̀ gèdè alù láwọn ọmọ rahman rahman ọlọ́wọ́ bá kíkẹ́ rẹ̀ sáré gbogbo ayé ọlọ́wọ́ ọba tó ṣe ní pé ayé ọ̀já máa ń tẹ̀kẹ́ lọ́bẹ̀ rahman ọba tí ó kẹ́ni tó pè sí pè láyé tí ó kẹ́ni tí ó tẹ̀ láyé rahman nìyẹn. Àwọn ọ̀sẹ̀ pé àwa mẹ́rin ara àtúmọ̀ rẹ̀ ní wípé ọba yóò jẹ́ ìtẹ̀kan. Ayé òkè kẹ́ni, ayé òkè àmọ́ ìtẹ̀kan. Ó bá jẹ́ àmọ́ ìtẹ̀kan ni, bèbè rí ọ̀bá tó ní ìtẹ̀kan nínú ayé. Ó bá jẹ́ àmọ́ ìtẹ̀kan ni, àwọn tí ò fi wọn ọ̀bá tó ní ìtẹ̀kan nínú ayé. Ìwé kalẹ̀ ọ̀bá yóò jẹ́ àmọ́ ìtẹ̀kan. Kalẹ̀ mọ̀ ẹ́ tó kí ni, ayé òkè àmọ́ ìtẹ̀kan ẹni tí ń sẹ lọ́hùn gan-an láì wá tó ń rí wọn ó tún máa sẹlẹ̀bírẹ̀tì ẹ̀ ẹni tí sì ń sẹ lọ́hùn àwọn èèyàn sì máa yí ni tó pọ̀ ìdámọ̀ kan ń gbùwò láyé tèmi náà. torí ìdí eléyìí ọba ní àwọn ahmed àwọn ọba ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba tó kẹ́ gbogbo wa pẹ̀ láyé àtẹni tí ń so àtẹni tí ò tó sí ẹ̀ jẹ̀jẹ̀ alùláhùn wúta yóò fún wọn ní ìdí ń jẹ́ ìfẹ́ látọ̀dọ̀ ara ẹ̀. Yóò fọ wọn tó lórí ìfẹ́ ara ẹ̀. Ọlọ́wọ́ ọba yìí yóò fẹ́ràn wọn. Ìyáàbí sọ fún àwọn abẹ́ẹ̀kẹ́ ẹ̀kọ́ náà ọba yìí tẹ́lá fẹ́ sọ fún wa ìfẹ́ ẹ̀rẹ́ ti lórí ìfẹ́ ara. Òun náà ní ìgbàgbọ́ tó yẹ kúrú àti bẹ́ẹ̀rí pé ìyá bá ti ń tọ́jú àwọn nǹkan méjèèjì yẹn ọlọ́wọ́ ọba yìí tọ́lá ó fẹ́ràn yẹn. Tí wọ́n náà bá fẹ́ do lórí ìjẹ ẹran, ìgbàgbọ́ rẹ ni o mójútó kí ni lẹ́nu ìgbàgbọ́ rẹ. Àdídì ìdarí làwọn mẹ́rin. Ibi tí gbogbo àwọn tí wọ́n ń tí àwọn èèyàn jẹ, ibi tí wọ́n ń fi ọwọ́ bọ̀ náà nù. Nígbà àwọn àti mọ̀ ìgbé ìgbàgbọ́ ni ìlú dédé kò sí ọ̀sán ìjọba bọ̀ Wọ́n bá dé pé ìyá tó bí ọ ní ti ọ́. Ìyá tí ò sí ọ́ nígbà tó wà lórí. Amẹ́ríkà. Ìyábẹ̀ ìyábẹ̀ pé wọ́n sọ fún ọjà wọn lè pé áà ah, sórí àjẹ́ ìyá rẹ̀ wọ́n bí mọ́ ẹ̀. Ṣé oríṣẹ́ mi dìde ni ó ti kódà òun náà ó ń gbogbo ẹ̀ lọ́dọ̀ ìyá tó bí òun náà ni. Ẹ̀rọ bọ́ o. Ìyá tó ní gbogbo àjẹ́ lọ́dọ̀ ìyá tó bí òun náà tí wọ́n bí àjẹ́ mọ́ Amẹ́ríkà. Ó fi wá lóyún rẹ̀. ọ̀wá rí ọkọ̀ àǹgbà tó wà ń lórí. Àbí nígbà tí ò sẹ́ni kẹ̀kẹ́ lọ́dọ̀ rẹ̀ tí ó kàn ra rẹ̀ tó sì jẹnu rẹ̀ tó sì páyé ń bẹ̀ náà tí ò sẹ́ni kẹ̀kẹ́ mọ̀. Àbí kò rí Ó wá nígbà tó dàgbà lọ lè sọ rẹ̀ wá bí àwọn nǹkan lọ́wọ́ ẹ̀ Orí ẹ̀rọ o. Òun ni ọ̀dọ́ tí pé ògbò rẹ̀ sí ọ. Ilé lògbò òun mọ́ sí mọ́tẹ́lẹ̀. Ìjọba ẹja lọ tọ́jú gbàgbọ́ wa ẹnìjàdá wa láàmú láyé. Gbogbo ìgbàgbọ́ tó mẹ́ẹ̀ òun ló ń kó máa ọ̀pọ̀lọpọ̀ èèyàn nù gbégbá ibà wà lónìí. Ó wọ́n

ẹ̀rẹ́ ìdìbò náà kọ́ wá ní plan kí ló àkọ́kọ́ mẹ́ náà ìgbàgbọ́ náà ni sàádà tó ń lá ilé ayé lọ́wọ́ wà á nà mọ́ àbẹ́dẹ́ àwọn tó nínú ọlọ́run ọba tó dá wa ìrùbù ìyẹ́sì yìí wà ònà ìyẹ́sì yìí wà àtúná yìí wà sífàtì lórí títọ́jú wa jíjẹ wa gbogbo ètò ayé wa àbàbọ̀ ọ̀rọ̀ wa. Ọmọ ìyá ti rí káwa jura wá lẹ̀ fún kásìn ọdún tó kọ́ wá láti fi tàbí jù. Kájẹ́nà sí gbogbo tọ́rọ ọba òfẹ́. Wàtúrà yóò ti pàtì orúkọ tó pe ẹni káwa náà bá pè é. Ká má rò bá bẹ́ẹ̀ pa àwọn èèyàn lẹ́rìn-ín. Àbí kí wọ́n rí wa bá a máa mú rò. Kọ́ ẹ kó rò ní káwa rò. yín náà àbùkù ní ọmọ jẹ́ ìròyìn fún ọ̀gbọ́dọ̀ bí yí fún ọ̀gbọ́dọ̀ bí ròyìn àwa náà sínú wa ò sí. orí ìdí eléyìí níta àkọ́kọ́ tọ́jú lákọ́kọ́ òun náà nígbà àkọ́kọ́ yẹjú o. bákan náà ìṣòro wa ló ti gbà láti lè jẹ rí. ọlọ́run bá lè jẹrán tá a lè ṣe eléyìí èèyàn di olólùfẹ́ ọlọ́run. àwọn àbọ̀ onímọ̀ tẹ̀síyè wọ́n ní iṣẹ́ wa ní sọ ni wọ́n náà ní àbẹ́ẹ̀l àlẹ́jì lórí ńlá àìsà wàjálì. Àwọn iṣẹ́ tó ti pé ṣé ìyọ ọlọ́run bá wa tó dá wa yóò máa yọ nínú. Ìmùtà àbáhàtì á àṣẹrí Ásà Mọ̀hàmẹ́díyà lẹ́yìn tí ó sì máa follow rules and regulations eléyìí sí ànẹ́bí sọ́kọ́lá wa rè wọ́n tẹ́lá sọ́nà ọ̀rẹ́ ti wa gbogbo wa eléyìí òun tẹ́lẹ̀ o. Olùgbẹ́kẹ̀rẹ́ ọlọ́ọ̀bà àlejò ọlá àwọn àjọ tá a wà lẹ́yìn nínú ti wà yìí ọlọ́wọ̀n ọ̀rán ànẹ́bí ní ìlú wa o. Kíkà ti bí lọ lọ́wọ́lọ́wọ́ yìí ànẹ́bí sọ́nà ọ̀rẹ́ ti wà ní ànẹ́bí ọ̀hánmọ́sọ̀lọ́wọ́ àyè ọ̀hánmọ́ ọlọ́run tó máa ń gbogbo ìgbà yìí kò ní tó tó ìdààmú ara ẹ̀ ni tí wọ́n lọ́jọ́ sí lọ́wọ́ kò sí irú ààrẹ iléeṣẹ́ tó gbọdọ̀ ti fọ́lò lórí ọ̀sẹ̀ láti kó la wà níṣẹ́ tí ìta wà yìí máa tó gbà lẹ́bi lọ. ṣé tí ìtú mò ń ṣe ti lọ? ṣé tí ìta lẹ́bi yìí ṣá ti lọ? ṣé tí ìta làwọn ẹ̀ ṣé tí wàhálà ìṣọ̀kọ̀ wà wà ní ọ̀sẹ̀ náà? lóṣèkìní, ó mẹ́rin láti Òwúrọ̀ yìí láti tó bẹ̀, gbogbo náà là níbi ọlọ́run ló tọ́. Ìyáyí bá pèsè tí máa mú wá fúnra wa. Tí ẹ bá ń sọ̀rọ̀ lónìí, pé nínú àwọn pẹ́sẹ̀ntì láti jẹ ní Nàìjíríà, bàbá wa bá pèsè mẹ́lẹ̀. Ṣùgbọ́n bá lọ bá ní ẹgbẹ́ olóyè ti olùṣègùn ẹ àwọn ni wọ́n tètè fẹ́ jáde gbà náà lórí ti eléyìí eléyìí tí ọ̀rọ̀ bọ́lá àmẹ́rì Tinubu tí wọ́n kẹ̀yẹ àwa ò nílò torí pé òfin tí ọbásanjọ́ ló gbé nígbà náà òun lò Bẹ́ẹ̀ lọ́gbà ọba tó jẹ́ ìgbà wọn ní ìdàpọ̀ pé ó ọ̀ọ́ àmì lọ́gbà. Ebi sọ̀rọ̀ mi ò lágbà àdékan mẹ́rin yóò nílé òkú ṣe fẹ́rẹ̀ Nàìjíríà wá lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Àpẹ́lẹ́ ni ìtọ́ ti ti wọ́n lè kọ́ ti ti kéré bí fọ́mà. Ẹ̀fẹ́ ọ̀gbọ́n rí ni. Wọ́n á torí ó ní fọ́mà president yẹn pé òfin rẹ̀ yẹn ti ti kéré ó ti Ó fi rí nìyẹn. ó ṣe rí náà nìyẹn kẹ́lùkọ́ wá fẹ́ akẹ́kẹ́ kẹ́lùkọ́ wá mẹ́ta tara wa jẹ máa nígbà tara wa jẹ lẹ́yìn náà tó gbogbo èyí ọ ń bá dá ẹ̀ ń parẹ́ yìí tó bá fẹ́ mọ̀ pọ̀ bẹ́ẹ̀ sí lọ́rùn ìlànà tó kù bọ́ máa tẹ̀lé gẹ́gẹ́ bó ṣe gbogbo àìlè tó ṣáájú náà ìlànà wọn náà wá fọ fún wa. Lórí ìdí eléyìí, ẹni bá nígbàgbọ́ kọ́yàn kóró kóró kóró ti ní kẹrin. Òun náà ni ọlọ́run bá lè lọ́lá tó fẹ́ràn. Àwọn àdéhùn tí wọ́n wá ojú eléyìí. Kí ó ṣàfihàn ọ̀rọ̀ kẹ́yìn rẹ̀. àwọn àdìsí tó pọ̀ lọ́wọ́ látọ̀rọ̀ ànẹ́bí nípa rẹ̀ ṣùgbọ́n àmọ́ kan péré nítorí àsìkò wa nínú súnmọ́ ni àbá ìmọ̀mù ahmed gbọ́nà àbáyé ọ̀rọ̀mọ́ wúwọ́ gbọ́nà kọ́lọ́ àyámú sí wọn àbá ọjọ́ kẹtì wọn mú wá lọ́dọ̀ sí wọn. wọ́n ní tọrọ sí ọ̀wọ́ wa wọn ni wọ́n ti àti sílẹ̀

wọn náà látòlí lọ máa fẹ́ràn rẹ̀ àhìpà wọn náà máa fẹ́ràn rẹ̀. ọ̀rọ̀ فيحب جبريل جبريل طبعا بدأ تتكلم عليه قال أين ثم ينادي بآل السماء جبريل وضع بتاع عند الإنسان إن الله يحب فلان يضع معه يحب الكتاب لا تهني له أبدا تقولوا له wà á ti búrú ẹ̀yin tẹ̀ ń tẹ̀ ń sábà náà ẹ̀ máa fẹ́ràn. Gbogbo àmàlẹ́kà ló ń lọ ṣe kó àmà fẹ́ràn tọ̀. Wọ́n ti wọ́n bá ti lórí àwọn tẹ̀ ṣe lórí àwọn àmàlẹ́kà. Àti ìtẹ̀ ìwò lẹ́tà mọ́ ara ẹ̀. Tó o pe màláìkà tó ń tẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run. Ó ní Máìkẹ̀, ó ní Bébẹ̀. Ẹnu Fúláwù lẹ́bẹ̀ẹ́. Ẹ̀lẹ́mẹ́ni, Yáàdì bíi, Yáàdì Gàrí, Yáàdì Ìdìrà bíi èmi máa wá sọ pé èsì tẹ̀ lọ sí yá àtàrà ìlú lọ. àbí ẹsẹ̀ tẹ̀ èsì tẹ̀ ẹ sàdó àyè lọ sí yá àtàrà ìlú lọ sí ẹ bá pé àtàrà ìlú. ẹsẹ̀ kẹ́tẹ́ pé a ní lọ́dọ̀ àwọn àbá orúkọ yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ epo pọ̀ wà láyé fẹ́rẹ́ kò lóòtù. ṣùgbọ́n láti àwọn àtàrà ìlú lọ sí ẹ̀jọ̀ sí máa àmọ́ ìlẹ́sẹ̀ lẹ́nu súnà rẹ̀ pọ̀lẹ́sẹ̀ lẹ́nu súnà forúkọ ọmọlákùnrin lóòsì ọmọlákùnrin lóòsì náà ní jẹ́. àmọ́ ya ti bẹ́ẹ̀ ya ẹ̀rọ ẹ̀yẹ tó súnà súnà bí ya mọ̀ta. ya wọ́n ya ya yá jìbìrì ya yá ya kà yí ya ìsàrà ya ìjà ya ya ya tó ya pè ya yá ya yá ya ya èyí tí wọ́n kò káàtà ni pé wọ́n tó lólùdí ọlọ́run kọ́sìkò dájú gbàgbọ́ rẹ̀ tọ́lọ́ kò sì dájú lọ bẹ̀rẹ̀. tí wọ́n bá ti di tí wọ́n bá ti dájú àwọn eléyìí ọlọ́run gangan fún rẹ̀ yóò hàn tó wọn pé ká máa fẹ́ràn rẹ̀. àlejò ìsọ̀kan àti ọlọ́run pé pálákò jìbìrì ti ń jẹ́ ọ̀gá àwọn màláìkà yìí pé mo ti ń fẹ́ràn lágbàjá rẹ̀ ọ̀nà máa ń fẹ́ báyìí. sọ́dọ̀ lólùfẹ́ rẹ̀ wọ́n bá ti wá ń fẹ́

ọ̀nà ní kòkòrò fọ́gbọ́n wọn wọ́n dìde. Ìfẹ́ ọ̀gá jẹ́ náà lọ ọ̀dẹ̀rẹ̀ níbi ẹgbẹ́ mi ni ẹ̀rọ ẹ̀mọ́ kòkòrò ìdìbò ní fún wọn. Ọlọ́run fún ẹ̀kọ́ ẹ̀rọ ṣe ìfún adájá. kọ́ kò tó Àwọn ará náà máa fẹ́rẹ̀ tó ń mẹ́yìn bá wùlà Lẹ́yìn náà àwọn ará orílẹ̀ náà máa fẹ́ ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Ó bá ń sọ̀rọ̀ àwọn ará orílẹ̀ náà kẹ̀kí sí i. Abẹ́rẹ́dà. Wọ́n ní wáyé iná mọ́ à, bàbá àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ̀ wọ̀ Wọ́n ní wà iná mọ́ à, ẹ tọ́jú ọ̀rọ̀ bá jẹ́ náà lọ́kàlà kejì lóru. Ìdá àbọ̀bọ́dà ẹ̀sán. Ẹ̀rú bá ti

lágbájá tí ń kó ìdá ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá àdìsọ́lá tí ń kó ìdá lágbájá o. àpèjú ẹ̀yin náà máa fẹ́ ní ẹ̀ látòní lọ. hàn fàìmù kíkù àdì ìlànà àwọn ará fọ́nmọ́ lọ́wọ́ àwọn ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n wà máa kó ìdá rẹ̀. sọ́mà yóò dọ̀ náwó alùpàgọ́ọ̀gàn àp lọ́ba tẹ ní kó ìdá láyé kó gbígbá kò ní máa gbé lọ. bọ́gbà ò kò ní máa gbé kò ní máa gbé ló fà á níbi ìṣẹ̀yẹ kéwàásẹ̀ kan náà ní ìdàrú tó tọ́lọ̀ ọba ọba láàrin ló ti máa jẹ́ ó tẹ̀wé lẹ́kẹ̀ẹ́ bẹ́ẹ̀ ló tún máa lọ lára tó bẹ́ẹ̀ ló tún bá bẹ́ẹ̀ ló tún bá yóò jáwọ́ mẹ́ yóò jáwọ́ mẹ́ kò ní jáwọ́ kò ní jáwọ́ tó ká máa ṣe kí wọ́n máa mú máa lẹ́wọ́n bẹ́ẹ̀ mú ìtàn ní pàrọ̀ ọ̀rẹ́ tó tẹ̀lé máa yíwọ́ ra ọlọ́ọ̀bà àlejò láti mọ̀ ṣùgbọ́n ọlọ́ọ̀bà àlejò láti yóò wá máa lọ lára tó ti ṣe tó kúrá tó ti ṣe tó kúrá ó sọ fún òní sílá o tó táàbì lè jàre lórí ẹ̀gbá ìlàgbàjá bọ́lá ọ̀sẹ̀ ní kẹ́mi ìlú tó ó sì kú sórí ìṣe ọlọ́run ọ̀bà náà àfi lágbàjá bọ́lá ọ̀sẹ̀ kẹ́ ẹ̀ tó kó lé lọ́wọ́ láyé ó sì tún àwọn èyí jẹ ilé ọ̀sẹ̀ lè mi lówó bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ sí ẹ̀kọ́ wọn ti jẹ̀ náà ó máa kà á ní lẹ́sìn ẹ̀kọ́ tó ní fẹ́ẹ̀ ó ṣe ní tóun náà ó lówó tó ní kò tó lọ́lá ẹ̀rọ iná ẹ̀rọ tó ń tó máa ń fún wọn yóò mọ̀ ní àwọn ẹ̀rọ lára. gbà lọ́wọ́ méjì ni wọn gbà lọ́wọ́ méjì. ẹni ọba ti ní owó pẹ́ tí òní ní fẹ́ẹ́ bẹ̀rẹ̀ àbúrò nìyẹn. àwọn tí òní táwọn ọmọ ẹgbẹ́ ìlọ́bẹ̀rẹ̀ ń ṣe bá nílì ṣùgbọ́n kò ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lù mí. ọlọ́wọ́ bá lè fẹ́ra alọ́wọ́ kálukú lára lórí ṣíṣe wáyé lójú padà ìnáwó àlàyé múlí ìdọ́rìlì ọlọ́wọ́ lọ alábòsí lára àtà ìdá àkọ́dà títí títí tọ́ọ̀gbà ìfọ́tọ́ ọba tí wọ́n bà á ní ìdíje kò ní gọ́ọ̀mẹ̀ náà irú ẹ̀rí sáà ní sọ́kù lọ́wọ́ àyè ìfẹ́ta tó wà ilé bẹ́ẹ̀ bá bá adéṣe ẹni tó náà bá lóun kórìíra rẹ̀ lóde bá àmàlẹ́ta náà mọ̀ kórìíra rẹ̀ yìí yóò wá padà dé ní ẹgbẹ́ láyé kọ́lá wọn bá béèrè rẹ̀ lọ́wọ́ ara rẹ̀ òun gan-an

Ọlọ́ọ̀bà nìkanlá ń kọmọ iṣẹ́ ilé lẹ́bí máa mẹ̀lú wá nínú sọ ní ha. Wọ́n lọ́ta jáde ọdún títàbọ̀ rẹ̀ tí ó rí pẹ̀lú òun ọlọ́run rá. Ẹ̀rí kíbi ẹ̀rí

níbi tí ìṣẹ́ bá ti wà àánú ló ń jẹ́ ọmọ kọ̀ọ̀kalẹ̀ sí ìṣẹ́ yẹn. lára àánú náà ni pé ọlọ́run kéde ìfẹ́ yẹn bá àwọn màláyíkà yóò kéde rẹ̀ báyé ẹni táyé bá tó wá ń fẹ́ràn ṣe ẹ̀rọ tó kéde jẹ̀mọ́ ẹ̀. ọmọ aláàánú gba gbogbo mi lókun ó wá sí àánú wò ni. ọwọ́ náà àánú gbà ó fẹ́ràn àánú gbà ọ̀tá ọlọ́run rẹ̀. ọlọ́run ọlọ́run ẹja sábọ̀ tó ń gbàgbọ́ rẹ̀ ṣe pẹ̀lú ọlọ́wọ́ ọba tó dá ẹ. Ìmúṣẹ rẹ lọ́wọ́ níwà rẹ lọ́wọ́ tó ọba ti ní eléyìí ọlọ́wọ́ ọba aláwọ̀ fẹ́ràn ẹ̀. Ọlọ́wọ́ wa làánú gbà lọ́dọ̀ àwọn èèyàn. Tí ò ní mú dààmú lọ́wọ́ fẹ́ pẹ̀lú. Ọlọ́wọ́ ọba àlejò ọlá ń sọ eléyìí fún wa. Bákan náà, nínú ayọ̀ àbá Kọ̀tádà, ọ̀nà kọ́lá ẹnu tí wọ́n wọ́n ní àyàtà kẹ̀yí. Wọ́n ní wọ̀lọ́ọ̀lì ní kùnúlé áàlì ìmáà. Nínú gbàgbọ́ àwọn tí wọ́n nínú ọkà àwọn tí wọ́n ní gbàgbọ́. Wọ́n ni àbá Harabonu Hibán. Wọ́n wọ́n máa sọ ẹrú ò ní da ọkàn rẹ̀ ẹrú kan ò ní da ọkàn rẹ̀ ọdọ ọ̀dọ̀ níbi ìgbàgbọ́ ẹ̀ níbi ìjọ ẹ̀. Ilá àbùkámọ̀ ọ̀gbọ́n bí kùnú bèrè omi ní àdìrè. Ẹ̀sùn ọba lánà ọkàn àwọn tí ní ọba ọ̀rá mẹ́ta ọ̀rẹ́ lásánmọ́ alẹ́ kan pé bẹ̀mbáàdì mọ̀ wá tẹ̀sí kíló náà ráàmù náà ni ọ̀jà alábẹ́yìn wọ́n ní àbá ọ̀rọ̀ fún ìfúnnu àtàrí wọ́n lẹ́gbà ọ̀rọ̀ yìí ọwọ́ arákọ̀dọ̀ wọn wọn máa sọ pé mẹ́rin àti dáàmà ẹ̀yọ̀ ọ̀yọ́ ni òbínú ẹrú kan tí ó máa wọ ẹrẹ ká àwòká wọn àbí wọn abúkẹ́ náà ní wù ní ńlá kàgá ńlá àjàwọ̀jẹ́ kàrídá àhámẹ́rì yìí àdúgbò wọn wọ̀ lábẹ́ ọgbẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó bá dùn. ẹ̀rù àwọn eléyìí jẹ́ ìtàn ìgbà níta àtàbẹ́ ìlànà nù. kí n ṣe déédéé yí pé ẹni tó náà bá àlejò ọlá ní kéèjì àlùlá àmánù a sọ iṣẹ́ wọn tí wọ́n ṣe òun náà ní àlejò wọn. fún àwọn ọ̀rọ̀ yìí náà ní wípé ẹni òun ọlọ́run bá lè fi ọlọ́run ṣe yẹ̀jì alòlọ́ òun àmọ́lẹ́rìn àbí yẹ̀jì alòlọ́ òun òun na alòlọ́ yẹ̀jì alòlọ́ òun ṣe lò yẹ̀jì alòlọ́ òun lọ́wọ́ bókòtò ọlọ́run bá lè fi ọlọ́run ṣe yóò kó ìra wọn yóò kọ́ ọ́ dẹ́nu kó ìra gẹ́gẹ́ bí ìjọba lọ́wọ́ ó bá lóko wa náà ká gbìyànjú ká mójú lé ìgbàgbọ́ wa ká sì nífẹ̀ẹ́ rí kálíbà jẹ́ kan náà àwọn ẹgbẹ́ náà wà níbi ọláwó nífẹ̀ẹ́. Àwọn àtọ́sọ yìí pé àìsọ̀tà ní sọ̀rọ̀ àwọn ọ̀sán pè ní Abdulrahman bó máa wọ́n bí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ní pátọ̀ òní torí pé àyà yìí. Hmm, Ṣé ìtọ̀ọ̀rọ̀ ọgbà tí wọ́n ń ṣe jẹ́ ọ̀sọ̀kalẹ̀. Ìyẹn jẹ́ èsì lórí ẹ̀. Táyà tó tẹ̀lé ọlọ́wọ́ bá lè bá máa ń nà máa yọ sọ̀rọ̀ náà. Ọlọ́ni àwọn ọlọ́wọ́ bá lọ sí Àlùkùránì ọ̀. Kí ni gan-an ni? Ta ni fẹ́rọ̀ ní títà lẹ́nu rẹ̀ àǹtẹ́bì? Àbẹ́ ìta, ẹni tó ti tó fọ́tí yẹn. Àbẹ́ ìta, tí wọ́n wá ẹ̀sẹ̀ ní pé, ó lè rò pé ó káwọn òdìlẹ̀ tó. Àgbẹ̀ntọ́lọ̀ bẹ́ẹ̀ ni yóò rọrùn láti pè. ẹni tí ọ̀nà lè rí láàárín òwe tí ọ̀nà lè rí tó ti wọ́n bí forty years tí wọ́n ní káyọ̀ lọ́kọ́ ẹ lébi. ẹni ìjọba máa ń fọ́ ní bukadari. ẹni kẹ́ ẹ́ ṣe àwọn bukadari ìbò yíyọ̀ bẹ́ẹ̀ yọ. kí ọ̀dọ́ rẹ pè. pẹ̀lú ẹni ló ló ló ló ló ló dàda ló dàda. kò náà sí ẹni wẹ̀. èyí ò ní ọmọ lọ́dún tó ní ìdìbò àwọn ọ̀rọ̀ mi jáde. ayé ọ̀bẹ yọ lọ́kọ̀ òsì bẹ́ẹ̀ ní kùránì ọlọ́ọ̀bà àdéhùn ọlájẹ́ àmọ̀ yìí pé kùránì rọrùn pẹ̀lú láǹpù tó lè kílódé ní yasarnáwó nígbà yẹn ṣe tó rọrùn tẹ́lẹ̀ yasarnáwó àwa la kọ́ rọrùn. Àríkà afọ àlùkò kí ló dé orí náà tí a bá sọ kalẹ̀ pẹ̀lú èdè yìí a ò ní bọ̀rọ̀bọ̀ láti ta. ara rẹ̀ ní òun ni kó kéde láwá torí kéde rẹ̀ náà nìyẹn. ìyẹn ni ìbínú tí a ọ̀gá lẹ́nu tí wọ́n ní ẹ̀sìn láwáwá lẹ́sìn ìsìláàmù rẹ̀ sì láwáwá. ìsìláàmù rẹ̀ iṣẹ́ sì rárá. ẹ̀sìn táyọ̀ ẹ̀sìn ọlọ́ọ̀bá àláì. ẹ̀sìn ọlọ́run ọba àlá òun ni tó bàtà sọ̀rọ̀ ọlọ́run ọba àlá ló dá wa. èdè tó bá wù lórí ìgbàlùkọ́ á nìkan tó bá wù lórí ìgbàlùkọ́ náà ló lè rántí wa. ọlọ́run ọba àlejò aláṣẹ ìmọ̀bí tó ń ran àlọ́ àlámù àlù àlọ́ àlámù ọlọ́run ọlọ́run ọlọ́sìn mẹ́ni tí ó

ní gbogbo àwọn àgbà ìrùn tí lẹ́lẹ̀. Ètò bá ṣe ọdún yìí mú tẹ̀kí ó lè máa fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olùgbà ọ̀rọ̀ olùgbẹ̀rú ọ̀rọ̀. Àbá ẹgbẹ́ kẹ̀kí wọ́n ní àlùmọ̀tẹ̀gìdínà lè láà àlùmọ̀tẹ̀gìdínà lè rọ̀kúrì. Àwọn tí wọ́n dá ọlọ́run ọ̀gá lóhùn. Àwọn tí wọ́n gba òjíṣẹ́ dá rẹ́sùn wọn tí wọ́n gbà lóhùn náà àwọn náà ní kíni àwọn náà ní àlùmọ̀kìkì ó lè bá a máa fún wọn ní ìlú òkùnkùn a ọ̀rọ̀ yóò já sáyọ̀ àdìjẹ́ ń lọ jẹ sí ní o àwọn ìkẹ́ báyìí ń bẹ tí wọ́n tó ti sàlẹ̀ títa àwọn ọ̀rọ̀ yóò wá jẹ́. Bákan náà tó ń dúró ní ìta ọmọ ìlú jẹ́ ó fi máa jẹ́ ìlérí ìyà ìkìlọ̀ fún gbogbo àwọn tó ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún half àwọn tó ṣe pé látara pé ìtàn wà ìfẹ́jẹ́ ìtàn tó wọ́ àwọn ti kí ni àwọn gbórí kò di òdodo ayé mà ìlí nà àdàlà half àwọn tí wọ́n gbórí kò di òdodo. àwọn ẹgbẹ́ tẹ̀sí wọn dá sùn kẹ́nu ẹ̀ lórí lábáwá náà já ọ̀rọ̀ yẹn náà ní bó ṣe rí náà nìyí mà ìlí nà àmọ́dá àdàlà half àwọn tí wọ́n gbórí kò ní ní ìlànà bá rí kí wọ́n gorí lọ́dún jẹ́ ìbàjẹ́. Àwọn ni ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀, àwọn ni káwọn pẹ̀lú dáa, ó máa jẹ́ kìlọ̀ fún wọn. Ó ní láàrẹ̀ ṣẹ̀ ní moon, àwọn yóò dúró déédéé, wọn yóò dúró déédéé. Àwọn ni kíni, àwọn náà ni káwọn lè dáa. Àbáwọ̀ á sọ̀rọ̀ àwọn ni orí tí a ń Ẹgbọ́n tá à ń sọ yìí náà, àwọn tí òyìnbó déédéé ní gbọ́dọ̀. Gbogbo ẹ̀tọ́ bá jẹ́ olùkápẹ́kọ́ ní nípa ẹni ọmọ àkìlọ̀ mo fẹ́ jáwọ́ ń bẹ̀ ọwọ́ pàdé pàdé ìyá wọn. Nípa rí ọlọ́run bá mi sọ́lá wọn ní gbogbo bíbí àwọn pé akáwí fún wọn náà, àwọn tí èmi gbọ́ èmi gbọ́. Gbogbo ẹni tó wá jẹ́ olùkúrí pọ̀ ní òdodo yìí. Kódà nínú ìtumọ̀ tí àwọn aṣáájú ọ̀sán ìkókò ní wọ́n ní tó mẹ́rin ẹ̀ẹ́n tó máa àdánù ìlú wọ́n ti lé tí wọ́n tó pọ́ lọ́kọ̀ àwọn náà lọ́dún jẹ́ mítán wọ́n ti lé tí wọ́n tó pọ́ lọ́kọ̀ àbẹ̀lẹ̀ wọn jáde lé tí wọ́n jáde pọ́ lọ́kọ̀ ọlọ́wà ni bàbá wọn aláṣẹ ní kọ́ọ̀lù àwọn ẹni kọ́ọ̀lù mélòó mélòó àti àti parẹ́ ní àwọn sẹ́ńtírì sẹ́ńtírì tó ti lò gbà kọjá hmm? ìyàwó náà láyé ọlágbára ó ti lọ àwọn tó kúrú yẹn náà ti lọ kárú náà dà kárú náà ti lọ bẹ́ẹ̀ náà ni nàmúrúdù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tó gbogbo wà láyé sí ilẹ̀ lórí ìdílé ọlọ́wọ́ ní ìyá nẹ́bí léèrè lọ́wọ́ wọn ǹjẹ́ ṣé wọ́n tún dúró ni ní wọ́n wọ́n ẹnìkan nínú wọn wọ́n rí ẹnìkan nínú wọn ìṣù ara àwọn ṣùgbọ́n ojú nìyẹn Ǹjẹ́ àwọn rí náà ní ìjẹ̀ka ní gbogbo ọ̀rọ̀ pé ó ṣe padà mú kejì láyé pé àwọn tẹ̀sí náà ó lè àrùn rìkìzá abẹ́ sí ẹ̀gbọ́n kẹta nípa wọn. Rìkìzá wọn lè náà ní sọ́ọ̀mù kọ̀bí ohun tó nọ́ọ̀lẹ̀. Sọ́ọ̀mù kọ̀bí wọn náà tẹ̀lé kí rìkìzá. Sọ́ra ká tiẹ̀ máa tẹ́tí láì ká gbogbo tẹ́tí ẹ̀ ti gbọ́n kankan ẹ̀jẹ̀ jọ̀rọ̀ ẹ̀ àwọn ọlọ́run láti lè sọ̀rọ̀ abẹ́rẹ́ ọ̀ràn ìṣòro rẹ̀ ọlọ́run tó sáré tó wọ̀ tẹ̀lé ọlọ́run tó sì máa sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ ìṣòro ìṣòro وعلى آله وصحبه وسلم السلام عليكم